ẹ kú dédé ìwòyí èyí ni ìròyìn tí a máa ṣe tí ìgbọ̀yìn láti iléeṣẹ́ Wisdom Yard online tv ọdún àyà adélèrè lóníròyìn yìí síwájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà ọlọ́pàá tó bá ìyàwó Àtíkù gbé báàgì lóde kan ìjọ̀gbọ̀n lóòótọ́ la gba owó yá alápò àmọ́ a máa san padà Tóbilọ́ba Amúsàn. ọlọ́pàá tó bá ìyàwó Àtíkù gbé báàgì lóde kan ìjọ̀gbọ̀n agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà olúmúyíwá adéjọbí ti sọ pé ọlọ́pàá obìnrin tí wọ́n yàn ti ìyàwó àtìkú abubakar ìyẹn títí abubakar yóò jìyà tó tọ́ gẹ́gẹ́ bí òfin iléeṣẹ́ náà lẹ́yìn tí àwọn ọ̀rẹ́ gbòde níbi tó ti gbé báàgì ìyàwó olóṣèlú náà dànù ọ̀dọ́bìnrin kan ifeoma ló fi àwòrán náà léde lójú òpó twitter rẹ̀ níbi tó ti bu ẹnu àtẹ́ lu ọlọ́pàá ọ̀hún tó tún ta ọ̀hún sí iléeṣẹ́ ọlọ́pàá lápapọ̀ ifeoma sọ lójú òpó twitter rẹ̀ pé tí aráàlú lásán bá lè sọ ọlọ́pàá di ọmọ ọ̀dọ̀ tó ń gbé báàgì rẹ̀ nígbà wo ni ọlọ́pàá kò ní gbàgbé ojúṣe rẹ̀ tí yóò sì máa ṣe ohun tí àwọn alágbára ìlú ń fẹ́ inú àkọlé ọ̀hún ló ti ké sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá èkó Benjamin pé kò dá sí ọ̀rọ̀ náà àmọ́ kí Benjamin tó sọ̀rọ̀ ní agbẹnusọ iléeṣẹ́ náà làbújá Múyìwá Adéjọbí ti dáhùn pé ohun tí ọlọ́pàá náà ṣe kò ṣe ìtẹ́wọ́gbà Adéjọbí ní nǹkan yìí kò ń ṣe ìtẹ́wọ́gbà rárá a máa ṣàwárí ọlọ́pàá yìí a ó sì kàn sí ẹni tí a yàn tì pé kó máa ṣọ́ a ti kàn sí ẹ̀ka tó ń rí sí àkànṣe iṣẹ́ ní iléeṣẹ́ ọlọ́pàá láti bá wa ṣàwárí ọlọ́pàábìnrin náà láti wá sọ ti ẹnu rẹ̀ díẹ̀díẹ̀ la máa fọ iléeṣẹ́ ọlọ́pàá mọ́ kì í ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ tí àwọn olóṣèlú tàbí alágbára ìlú yóò lu ọlọ́pàá tí wọ́n ní kó máa ṣọ́ wọn ní ìlòkulò tí ẹ kò bá gbàgbé ẹnu ọjọ́ mẹ́ta ni ọ̀jọ̀gbọ́n Zainab Dukia Abiola tó jẹ́ opó olóògbé MKO Abiola àti ọmọdé rẹ̀ kan wọ gàù ní ìlú Àbújá lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n lu ọlọ́pàá obìnrin náà ní ìlòkulò ọlọ́pàá náà Tẹ́jú Moses ni wọ́n nà títí ẹ̀jẹ̀ fi ń jáde lára rẹ̀ tó sì ń bẹ̀bẹ̀ pé kí wọ́n gbé òun lọ sí ilé ìwòsàn kí òun bá bàa kú lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ni Zainab Abiola àti ọmọdọ̀ rẹ̀ náà tí wọ́n fi ẹ̀sùn kàn fojú ba ilé ẹjọ́ lóòótọ́ la gba owó yá lápò àmọ́ a máa san padà Tóbilọ́ba Amúsàn láìpẹ́ yìí ni gbogbo àgbáyé dìde láti ṣe àyẹ́sí ọmọ Nàìjíríà kan tó pegedé jùlọ lágbàáyé nínú ìdíje eré sísá ọlọ́gọ́rùn-ún mítà Olúwa Tóbilọ́ba Amúsàn ni orúkọ rẹ̀ ojúlówó ọmọ Yorùbá tàtà ni tó sì wá láti ìlú Ìjẹ̀bú Òde lẹ́yìn tó gba ẹ̀yẹ àgbáyé náà tán Tóbilọ́ba wá sí ilẹ̀ Nàìjíríà tí ṣe ilẹ̀ bàbá rẹ̀ nítorí àjò kò lè dàbí ilé lásìkò àbẹ̀wò náà sì ló ti kàn sí àwọn òbí rẹ̀ ní ìlú Ìjẹ̀bú Òde tó sì tún lọ sọ́dọ̀ ààrẹ Muhammadu Buhari ẹni tó fi àmì ẹ̀yẹ dá a lọ́lá kò tán síbẹ̀ o láìpẹ́ yìí ni Tóbilọ́ba ṣe àbẹ̀wò sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn gómìnà Dàpọ̀ Abíọ́dún ẹni tó fún ní ẹ̀bùn ilé àti owó mílíọ̀nù márùn-ún náírà àwọn akọ̀ròyìn yìí tiraka láti wá Tóbilọ́ba kàn tí wọ́n sì fọ̀rọ̀ wá lẹ́nu wò nípa oríire tó ń ṣe nídìí eré sísá ìgbé ayé rẹ̀ àtìlẹ́yìn àwọn òbí rẹ̀ àti àfojúsùn rẹ̀ fún ọjọ́ ọ̀la nígbà tó ń ṣàlàyé bó ṣe bẹ̀rẹ̀ eré sísá akọni obìnrin náà ṣàlàyé pé ìdí eré bọ́ọ̀lù lòun kọ́kọ́ yà sí àmọ́ nígbà tí ó yá òun ní pé kì í ṣe ọ̀nà òun tí òun sì gba bòmíràn lọ ó ní lẹ́yìn náà ni òun wá gba ìdí eré sísá lọ tóbilọ́ba fi kún pé àwọn òbí òun ṣe àtìlẹ́yìn aláìlẹ́gbẹ́ fún òun lásìkò tí òun gbáradì nídìí eré sísá náà kódà ó tún fi ìdí rẹ̀ múlẹ̀ fáwọn akọ̀ròyìn pé àwọn òbí òun gangan gba owó lápò ẹ̀yìn owó yíyá ní ilé ìfowópamọ́ alábọ̀dé èyí táwọn sì máa san padà ó tún yan pé òun kò fìgbà kọ́kọ́ sọ pé bàbá òun jó bàtà tí òun fi ń sáré rí ohun tí òun sọ ni pé ó kù díẹ̀ kí bàbá òun jó bàtà eré sísá òun àmọ́ Tóbilọ́ba ṣíṣọ lójú rẹ̀ pé àwọn akọ̀ròyìn náà ló padà wá gbé síta pé òun ní bàbá òun jó bàtà eré sísá òun èyí tí kò rí bẹ́ẹ̀ rárá èrò rẹ̀ ọ̀dọ́ náà ni bí ó tilẹ̀ jẹ́ pé àwọn òbí òun kọ́kọ́ ní pé kí òun lọ ka ìwé kí pé kì í ṣeré sísá ni àwọn ní pé kí òun lọ ṣe ṣùgbọ́n ní wọ́n padà tí òun lẹ́yìn nínú eré ìdárayá tí òun sì ní ayọ̀ nínú rẹ̀ nígbà tó ń ṣàlàyé irú àbùdá tí òun jẹ́ Tóbilọ́ba ní ojú òun kàn rí bẹ́ẹ̀ ni òun kò burú rárá bẹ́ẹ̀ sì ni òun fẹ́ràn láti máa rẹ́rìn lórí àwọn nǹkan tó fẹ́ràn láti máa ṣe ó ṣàlàyé pé òun fẹ́ràn iná dídá kí òun sì tún máa sùn Tóbilọ́ba ní òun kò nífẹ̀ẹ́ sí kí ẹnikẹ́ni òun lára rárá tí òun sì tún fẹ́ràn láti máa wo sinimá nígbà tó ń gba àwọn ọ̀dọ́ bíi tiẹ̀ ní ìmọ̀ràn Tóbilọ́ba Amósùn rọ̀ wọ́n láti má ṣe jẹ́ kí ẹnikẹ́ni da omi tútù sí wọn lọ́kàn lórí àwọn ìdáwọlé wọn ẹ gbàgbé pé ohun tó wù yín lọ́kàn yẹn ẹ lè ṣe ẹ sì má ṣe jẹ́ kí ẹnikẹ́ni ṣì yín lọ́nà pé ẹ kò lè ṣe tàbí kó ìrẹ̀wẹ̀sì bá yín pé ọ̀nà tẹ fẹ́ tọ̀ yẹn kò sọ́nà níbẹ̀ Tóbilọ́ba wá fi ìdùnnú rẹ̀ hàn sí àmì ẹ̀yẹ tí ààrẹ Muhammadu Buhari fi dá lọ́lá tó sì ní irú èyí kò ti ṣẹlẹ̀ rí láti ìgbà tí ààrẹ ti dórí àlééfà àríjù báyìí lọ lórí ìròyìn wa ti òní ẹ má gbàgbé láti kàn sí wa lórí àwọn ayélujára bíi ti Facebook Instagram Twitter àti YouTube ó ti tó dìgbà mìíràn orúkọ ti tèmi ní ọdún ayọ̀ adélérò.